títù orí kẹta. máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ láti máa gbọ́ tiwọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi kí wọ́n má jẹ́ oníjà bí kò ṣe ẹni pẹ̀lẹ́ kí wọ́n máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí aláìgbọràn aṣáko ẹni tí ń sin onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé a wà nínú àrankàn àti ìlara a jẹ́ ẹni ìríra a sì ń kórìíra àwọn ọmọnìkejì wa ṣùgbọ́n nígbà tí ìṣe wọn ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo. No ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdi titun ẹ̀mí mímọ́ tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun òtítọ́ ni ọ̀rọ̀ náà èmi sì ń fẹ́ kí ìwọ kí ó tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi. Gidi kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere nǹkan wọ̀nyí dára wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn ṣùgbọ́n yà kúrò ní ìbèrè wèrè àti ìtàn ìran àti ìjiyàn àti ìjà nípa ti òfin nítorí pé aláìlérè àti asán ni wọ́n ẹni tí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ ìkíní àti ìkejì kọ́ ọ́ kí o mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti yapa ó sì ṣẹ̀ ó dá ara rẹ̀ lẹ́bi. nígbà tí mo bá rán átẹ́mà sí ọ tàbí tíkíkù yára tọ̀ mí wá ní níkópólì nítorí ibẹ̀ ni mo ti pinnu láti lo àkókò òtútù pèsè dáradára fún séènà amòfin àti àpólò ní ọ̀nà àjò wọn kí ohunkóhun má ṣe kù wọ́n kù. Kù kí àwọn ènìyàn wa pẹ̀lú sì kọ́ láti máa ṣe iṣẹ́ rere fún ohun tí a kò lè ṣe aláìní kí wọn kí ó má bàa jẹ́ aláìléso gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi kí ọ kí àwọn tí ó fẹ́ wa nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,